amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa akínyìn káàkiri tí ẹ ti ń wò wá ṣàlàfíà ni acordo eh, acolhido. mo ń ṣọ̀pù ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo alágbára lákìyín ẹ̀yin ti nàìjíríà lórí star times ń bí lẹ́kọ̀ọ́ nìbàdàn lákùrẹ́ nílọrin lọ́ṣogbo lẹ́gbàá káàkiri àkìyín ẹ̀yìn tí orí ẹ̀rọ ayélujára náà àkí mm, gbogbo yín pátápátá pátápátá mm, ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa ìjírò yìí là náà látún ti dé bá a sunday ayé ọba àdúpẹ́ lọ́wọ́ àgbààgbà náà ni ẹ bá ti rí mi báyìí tí mo kí mo tútù wà ní àgbàlá ìkànnà bàbá wa àdúpẹ́ hmm, lọ́wọ́ Ọlọ́run ẹ rí i pé látijọ́ sẹ́yìn tá a ti mójú àgbààgbà yẹn à ń wà lórí àwọn olórin ẹlẹ́gbẹ́ oníjó sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́ra wọn ń gbé kinní hmm, àmọ́ wọ́n yàn ń sọ pé ètò yìí jẹ́tọ̀ tí ẹ̀ ń gbádùn gidi gan pé kájọ ká tún bẹ̀rẹ̀ sí máa gbé ewu ọ̀dọ́ wọn ọ̀jọ̀gbọ́n náà yálà tó jẹ́ bí adájọ́ bí dókítà oríṣiríṣi pé tó ń fẹ́ máa jàǹfààní bó ṣe ti lùgbèsè ayé wọn àní kò lè sí wàhálà wọ́n wà á dẹ́ dọ́dọ̀ wọn náà nígbà tó pẹ́ ẹ̀gbọ́n lẹ̀ ń béèrè fún ìlú èkó làwọn alẹ́ ní à ń kúrò lẹ́kọ̀ọ́ hmm, ní ìkẹjà náà la lé ní lọ́dọ̀ ọ̀kan náà bàbá wa sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n tó yẹ kó dání lórí ti eré ìdárayá tó máa sọ pé sports in general Eh, ọ̀dọ̀ wọn la wà lẹ́nu eh, ẹ ṣe padà wá nǹkan fìdílé ẹ eh, tọrọ wọn bàbá wa yìí ó gbó lẹ́nu wọn àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sports broadcasting gangan rè ẹ tó dikun kálukú náà wá ń yọ tiẹ̀ káàkiri ni bàbá wa ẹ tí mo fi tọ̀tọ̀ dárúkọ wọn ẹ alàgbà Táyọ̀ Balógun ẹ pẹ̀lẹ́ sà. ẹ káàsán. sàlàfíà ni sà. adúpẹ́ lọ́dọ̀ olówó alaba yín sà. adúpẹ́ adúpẹ́. akínyín sà. adúpẹ́. inú mi dùn tí mo tí mo wà pẹ̀lú yín lẹ́ni sà. inú mi náà dùn pẹ́ wá ẹ ṣeun sá iṣẹ́ tí àwa ń ṣe náà bàbá wa ti ṣe sẹ́yìn dáadáa àgbà ni wọ́n ọmọ làwa jẹ́ bẹ́ẹ̀ ẹ pẹ́ fún wa sá ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri àwọn tí wọ́n ti mọ̀ yín dáadáa àbọ̀ wọn tí wọ́n ṣe mọ̀ yín ẹ bá mi kí wọn pé ẹ̀yin lè wà lórí ètò lẹ́ni sá. Táyọ̀ Balógun lórúkọ mi ò inú mi dẹ̀ dùn láti máa bá yín sọ̀rọ̀ lẹ́ni ẹ ṣeun sọ ẹ ṣe mọ pé díẹ̀ díẹ̀ làwọn máa wọ <laughs> ẹ má bàbá máa fòyìnbó mọ́ra àwọn àmọ́ ẹ bá gbà bẹ́ẹ̀ ẹ bá gbà bẹ́ẹ̀ bàbá ẹ jẹ́ àmú pápápá ẹ torí ibi tá a máa yà á ṣe díẹ̀ náà agbalawa pẹ̀lú àdẹ̀gbà ọ̀pọ̀lọpọ̀ kan tó máa wúlò fún ara ilé àtàwọn àbí náà sà ẹ jẹ́ àmú pé kàmú láti ilé ọmọ bó gangan ni yín mi dẹ̀mọ̀ bóyá ẹ lè bá mi kí wọn ara ilé ní èdè wọn gangan torí káàkiri lọ́ọ́ ń wò wá ẹ bá ti bá mi kí wọn lédè ilé gangan inú mi á dùn sà. Ehm, <clears throat> láti sọ pé bí báyìí ni mo ti wá. Ehm, mi mọ mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ until nineteen eh, seventy something nígbà tó ń pín states I, I originally thought that I was from Lagos because mo gbọ́ táwọn parents mi máa ń sọ tí bàbá mi máa ń sọ pé ó máa ń dárúkọ ìlú òkè ìlú òkè ìlú òkè but mi mọ nǹkan tó ń pè ní ìlú òkè a máa ń gbọ́ ìlú òkè so ìgbà tó wá create state àbá gbé pépà Daily Express gba yẹn wá ní pé ah ibi báyìí láti ibi báyìí ní state wa and which happen to be West Central State hmm. nígbà yẹn hmm. which was uh, uh, um, original which later became Kwara mm. and um, wọ́n á béèrè lọ́wọ́ pé èwo ni state wa ní pé àpé àwọn pé kì í ṣèkó àkì í ṣèkó pé àwọn gangan pé west central state ni àwọn ti wá so that was the first time tí mo mọ̀ pé ọmọ ọbẹ̀ gangan ló jẹ́ so a lè sọ pé ọmọ kwara ní báyìí. no actually nínú kwara wọn ti gé kogi kúrò. wọ́n ti wá gé sí kogi bẹ́ẹ̀. so uh, properly speaking. Eh, Kogi lè eh, Kogi ni àwọn parents mi force but because I was born here I grew up here I have many of my associates here all my documents uh, that um, is that I'm from Lagos. Uh, no. <laughs> so uh, because ibi tí a bá ti mọ̀yàn sí ibi ẹ ṣe bàbá bẹ́ẹ̀ ṣe sọ ká tún ká mú látẹ̀yìn torí àgbàláwà pẹ̀lú ẹni ìlú èkó náà lọ bí yín sí ó dà ń gé bí àdúgbò yìí àbámọ́ ra wọn náà ni ẹ bá wa sọ bí ìlú èkó ṣe rí nígbà tẹ̀ ń ṣe kékeré tó dá mọ́ bí èkó ṣe rí ń sìn báwo ló ṣe rí nígbà yẹn tẹ̀ ń dàgbà tẹ̀ ń ṣe tẹ̀ wá kékeré kankan sàn. bí ipò mọ bí ipò bí mi ni yàbá náà bí mi sí ní aláago méjì ní ìgbà yẹn wọ́n ń pè ní wọ́n pè street yẹn ní Clifford Street èkó tá a mọ̀ ń gbà yẹn èkó tó yẹ pé ó fi hàn lọ́kàn balẹ̀ ni èkó tó yẹ pé kò sí yàtọ̀ nínú ẹbí kan sí kejì èkó tó jẹ́ pé àti Ìgbò àti Haúsá o kò sáwúsá náà bọ̀tí Ìgbò kò sáwúsá kò sáwúsá ń gbà yẹn ìkan náà ni wa hmm. mo ní ọ̀rẹ́ kan tó ń pè ní tó jẹ́ pé Ìgbò ni tó bá fẹ́ tó bá ń wá mi wọ́n ní màmá mi á sọ fún àwọn tó ń wá mi pé ẹ wò ẹ lọ́ba mi wò nílé àwọn ọmọ Ìgbò ilé àwọn ọmọ Ìgbò tó ń sọ yẹn kì í ṣe pé wọ́n fi bú wọn but láti fi distinguish wọn yàtọ̀ sí kíni because àwọn pé Ìgbò ni wọn but ìyẹn nìkan náà ló fi yàtọ̀ but ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tímọ́tímọ́ tímọ́tímọ́ ni àjọṣe gbogbo nǹkan tá a máa ń ṣe ni now irú èkó tá a dàgbà sí. Mm èkó tó yẹ pé most of the time gan a kì í ti window ilé wa kò sólè kò sí pé nǹkan ń sọnù inú wa ń dùn tí wọ́n bá ń ṣe eh, Christmas everybody Muslim Christian gbogbo alájọ máa ṣe pọ̀ tí wọ́n bá ń ṣe iléyà gbogbo àjọ ń ṣe pọ̀ ni kì í ṣe irú èkó sáréta wà ń sìn tó yẹ pé ẹlẹ́yàmẹ̀yà ni kì í ṣe èkó tá a mọ̀ pé ibo lélẹ̀ tá ní ibo ń gbà yẹn kì í ṣe pé a fi ń bu a fi ń ṣe distinguishing mark ni and ibo fún wa nígbà yẹn anybody tí o bá ti ṣe yorùbá mm, tó bá yẹ pé Calabar ni o tó bá jẹ pé <laughs> Ẹdó ni o gbogbo ẹ àmúyàtọ̀ but that that was the type of Lagos that we had èkó tó yẹ pé níta a máa jókòó síta mọ́tò a máa kọjá a máa sọ pé l one l la l two l lk níta a máa sọ pé eh, gbogbo dábàá mm. dẹ̀ jí tá a bá ní lọ sí school bóyá bí Saturday tàbí ní Sunday tàbí anytime tí àyè bá wà àmọ́ mm. bí ta ti ń gbá bọ́ọ̀lù àmọ́ bí ta ti ń gbá tá a bá gbá bọ́ọ̀lù àgbá ti bí tennis and um, ìpọ́n mu gbó pọ́n sígbà kò tí ì yọjú gbà yẹn. ìfọkànbalẹ̀ wà. bàbá wa played a very prominent role tí wọ́n bá mọ nǹkan tí bàbá yọ̀ ń ṣe wọ́n jẹ́ kó bá mọ ìṣeré mo rántí pé ńgbà yẹn à ní one fifty two wọ́n máa ń lọ́wọ́ sí bóyá one fifty six pé ẹ má lọ sílé yẹn o torí àwọn tó kù abẹ́lé ìṣiṣẹ́ ní cn. Mm -hmm bàbá eléyìí ń ṣiṣẹ́ ní railway bàbá eléyìí ń ṣiṣẹ́ ní pwd ọlọ́pàá ni bàbá eléyìí mo dáa mọ nǹkan tó ní bàbá yẹn ṣe hmm. so ẹ má lọ síbẹ̀ mi gbọ́dọ̀ rí yín bẹ̀ o and um, we avoid that, um, that place and without getting to mingle with them bọ́lá dẹ̀ ti máa ń gbá bọ́ọ̀lù tá a bá gbá bọ́ọ̀lù ní local which was across our road across the street a lọ sí Evans Square láti lọ gbá bọ́ọ̀lù and that was our life. ṣé ṣé mo máa ṣe máa sọ pé ṣé tí máa lójú òtí ìlà dáadáa ń gbà yẹn ni àbí kílẹ̀ rò bí fọkànbalẹ̀ yẹn àbí kí ṣe máa nírò òtí pọ̀ tó ní kílẹ̀ rò bí ó jẹ́ ìyàtọ̀ yẹn tó wá di pé gbẹ̀ tí wá kàkà mú láti bẹ̀rẹ̀ nọ́gbà tẹ́ ti wà ń bẹ̀ kí kí ni. Eh, values wa ló yàtọ̀ ojú kòkòrò wa wọ ayé wa. Uh, ká má ṣòótọ́ wá bẹ̀rẹ̀ sí ní yọjú mo rántí ìgbà kan tó ń ṣe election bàbá tiwa action group ni wọ́n but ní àdúgbò wa yẹn náà NCNC wà ń bẹ̀ ọjọ́ kan eh, Tos Benson ó wá sílé wa láti wá campaign ó gbé ṣáká to hundred pounds ló wà ní ṣàkàyàn Don't cost sí hundred pounds ọgbọ́n gbé sórí tẹ́gbẹ́ I was about eight or nine years old mm. so mo kàn ra jókòó. wọ́n ti gbowó ọ́fíìsì fowó ṣòṣèlú ń gbà yẹn náà. ẹ kì í ṣe bírù tì sí so wá dé wá sọ pé òun fẹ́ gbowó ìwà pé kí bàbá mi fi ra nǹkan fún àwọn aládùúgbò aládùúgbò tó ń jẹ́ pé wọ́n jẹ́ àwọn èèyàn wọn sọ pé ó dẹ̀ sọ̀rọ̀ títí títí títí títí ìgbà tí bàbá mi máa dá lọ́wọ́ ni pé ó ṣe o pé bó ṣe gbówó yẹn fún ọ̀la náà tún gbówó yẹn náà ni pé ó ṣe wọ́n dẹ̀ gbé sí orí tó bù padà fún pé kò sí báwọn ṣe fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ wípé àwọn tó yẹ pé àwọn ti sọ fáwọn èèyàn pé ẹ dìbò fún ẹ dìbò fún ọlọ́pẹ́ káwọn máa lọ káwọn ṣe àwọn máa lọ sọ fún pé àkùkọ ló kàn ní pé possible pé eh, àwọn láìkì bó ṣe sọ̀rọ̀ o àwọn láìkì gbogbo nǹkan tó sọ gbogbo nǹkan tó sọ nípa ìdàgbàsókè àdúgbò gbogbo nǹkan kan bẹ́ẹ̀ pé àwọn láìkì pé but kò sí báwọn máa ṣe yí àwọn èèyàn lọ́kàn padà. wọn ò dẹ̀gbà kọ́ náà wọ́n ti gbọ́ tó bá lọ. no no no nígbà tí wọ́n tún sọ tí bàbá mi sọ ọ̀tàn ni tọ́sí bẹ́sẹ̀ wọn sọ pé ẹ wò mí ò ní gbowó ìlọ́wọ́ yín kì í ṣe bí ká dìbò fún mi mo buwá fún yín bí ká fi ṣe kíní ni pé sọ ẹ jọ ẹ bá mi distribute ẹ fún wọn which is different from what the situation is right now eh, bó o bá pa bó o bá o bù lẹ́sẹ̀ eh, wọn tẹ ní wọn tẹ ní program wọn nǹkan tá a fi ń campaign ṣe ni pé Yorùbá lélẹ̀ Hausa lélẹ̀ Igbo lélẹ̀ and that is part of the problem we had in those days there was truth tó bá sọ pé kò sólè it may not be quite true but there is only one lólè tí gbogbo àdúgbò yẹn mọ̀ wọ́n ń pè ní Jabrata kò sẹ́ni kan tó rí but e, gbogbo yẹn wọ́n ń pè ní Jabrata Jabrata náà ni kò sẹ́ni kan tó mọ̀ kan tó ń ṣe there is only one bad person ní gbogbo àdúgbò wọ́n ń pè ní Tiger Pedro. Mm. Tiger Pedro wọn sọ pé tó bá ti lóró ọmọ tó bá ti ró ọmọbìnrin afọ tó bá ti fọ gbáǹdì yẹn á máa tẹ̀lé. So these are the two bad examples that we have. Gbogbo àdúgbò. Gbogbo gbogbo Yaba Èbúté Mẹ́ta mọ́ Casino Simpson gbogbo ẹ̀ gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ nìyẹn but kò sí nǹkan tó wà ń sìn nígbà yẹn ẹ ṣeun bàbá ẹ tó dáa láti yà síbẹ̀ náà tó dáa ọ̀pọ̀lọpọ̀ tó ń wò tí ọ̀dọ́ wà ń bẹ̀ náà àtẹ̀gbọ́dọ̀ hmm, gbà lọ́wọ́ yín kó wúlò fún bàbá ẹ já sáré yà sọ́dọ̀ tí bá ti wá bẹ̀yìn bàbá báyìí máa fẹ́ mọ̀ nǹkan wò bí yín tó dáa wọn òbí tó bá bí ròyìn bá iṣẹ́ gidi ni wọ́n ṣe láyà ó ti ṣaláìsí ọ wà láyé ọjọ́ ta ni bàbá yín ta ni iṣẹ́ wo ló ṣe ní ṣókí ẹ já mọ̀ wọ́n. Ah, bàbá mi ti ṣaláìsí hmm, but um, he, is, uh, he used to work with Nigerian Railways. I think he retired as a, a foreman. Mm. Uh, but I know him to be somebody to help me unlike education. Hmm. Àwọn náà rànra wọn lọ sí school tó fi ṣe through through àwọn náà rànra wọn lọ sí school tó fi ka GC e, hmm. tó fi gba tó fi ní tó fi ní àwọn papers kan ní GC e tó fi bẹ̀sẹ̀ ń fi ẹ̀yẹn eh, ṣiṣẹ́ ní railway. Mm wọ́n jẹ́ nìkan tó yẹ pé wọ́n láìkò òótọ́ wọ́n dẹ̀ fi òótọ́ kọ́ mi tó yẹ pé tó bá sọ òótọ́ fún bàbá mi tó kò sí nǹkan tó máa ṣe á má ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn ìṣòwò pé nǹkan tó dẹ̀ kí n nù ẹ́ ni pé ó sọ òótọ́ tó purọ́. orúkọ wọn sà ẹ bá mi pọ orúkọ Chief A.M. Balogun Andrew Medale Balogun wọ́n dẹ̀ tún pè wọ́n lájà yìí you know so uh, mo kọ́ roda roda ni mama mi jẹ́ but bàbá mi ní ìyàwó méjì lẹ́yìn màmá mi ìkànnù wọn <laughs> ẹsẹ̀lẹ̀ pásítọ̀ kan gbà yẹn lọ. Hmm. lóòótọ́. Hmm. but I mean uh, we grew up together as one family we grew up together as. Um, uh, one united family and there are more ọmọ màmá ilé yàtọ̀ sọmọ bàbá ilé you know so uh, my father worked with the railways my mother was just selling things reluwé reluwé ìgbà yẹn mọ̀ pé àwa kéré agbọ́ ni amọ́ni reluwé ìgbà yẹn pé ó pọ̀ dàbí ó ṣiṣẹ́ ètò wà àwọn èèyàn lò káàkiri ẹ tún bá mi ìgbà tẹ́lẹ̀ bàbá ṣiṣẹ́ ń bẹ̀ bá mi sọ̀rọ̀ reluwé yẹn gbà yẹn fọ́wọ́n lọ́tọ́ ń wo pé lóòótọ́ ó ti ń padà díẹ̀ díẹ̀ sí ẹ bá mi sọ bí ìgbà yẹn ṣe rí lọ́rọ̀ reluwé. kò padà díẹ̀ díẹ̀ hmm. lójú tèmi o transfer bàbá mi lọ sẹ́nugun wọ́n máa train lẹ́kọ̀ọ́ gbé báyìí màá dẹ́ gba train yẹn ni màá wọ̀ títí màá lọ fi bá wọn lẹ́nu gùn two days la máa ń lò nu train yẹn if the train was going from Lagos to Enugu in those days I'm talking about sixties seventies I don't know why the difference I mean I don't know what we are celebrating now I I don't, I, I, my, I, I, mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ sílùú wa then some years uh, later when I started working in NTA àwọn mm. uh, Nigerian railways on commission mi pé kí n ṣe uh, documentary kan Babangida wa visit Èkó ó dẹ̀ fẹ́ wọ train láti Èkó lọ sí Ìbàdàn wọ́n fẹ́ play documentary and see the development of railway but when I worked on the documentary I saw that instead of progress, there was actually retrogression. <laughs> and I was wondering what we are celebrating. Kìlọ́wà celebrate. Eh, èmi tí mo ti wọ train lọ sẹ́nugun rí láti Èkó. So a ṣẹ̀rẹ̀ fẹ́ ṣe train láti Èkó sí Ìbàdàn. Àwa bẹ̀rẹ̀ sí ń celebrate The the case is that àwọn tó ń jẹ́ olórí wa ọlọ́mọ adájọ́ fún wọn. Kò sí bó ṣe rí tó ní dídájọ́ ọlọ́run. Hmm. Àtẹ̀bá dẹ̀ wò gbogbo wọn náà kí ló ń ṣẹlẹ̀ sí wọn at the end of the day hmm, kí ló ń ṣẹlẹ̀ sí wọn. ẹ ṣe bàbá ẹ já tẹ̀síwájú torí mi fẹ́ ka bá ṣe mú yẹn mọ̀ kí náà wọ̀nyẹn náà ń dùn àmọ́ ká máa tẹ̀síwájú ibi tá a ṣe máa gbé ìwọ̀ yìí tó jẹ́ pé ìdílé yìí gangan. ọ̀nà sáà nígbà tí mo lọ sí ok mo ń gbé ní Clifford Street mo lọ sí school ní Akínwùmí hmm. ẹsẹ̀ la máa fi ń lọ kò sí wàhálà kankan dàbàdé àwa bíi méjì mẹ́ta àjọ máa rìn a máa lọ àárín akọjá títí akọjá Iris Avenue abọ́sí ọlọ́nà dé àṣekínní adẹ́dẹ́ school adẹ́dẹ́ parí school àtúmọ̀rìn ìbọn lé kò sí wàhálà ọkàn wa balẹ̀ gbogbo gbogbo nǹkan ọgbà yẹn nípa ìrọ̀rùn ni ìjọba tẹ̀ tí wọ́n dá àwọn buses kan sílẹ̀ we are supposed to go in it for free if you are in uniform. Mm. And uh, I, was, that, was that the state government? Yeah, the state government. Mm. I mean, the, Lagos, the federal government had no presence whatsoever in Lagos, despite the fact that it was um, a, a, a, Lagos colony mm. in Bayern, mm. but it was uh, on its own. Mm. So, uh, Ijoba, uh, Ijoba Papo, mm. wọn ní too many things like láti ṣe I mm. àwọn gbogbo nǹkan tó ń ṣe Lagos I mean the go, I mean, the, because Lagos is not a, was not exactly a state, Nigbayan. It was just uh, mm. the capital territory. Mm. Okay, maybe maybe we should just call it the capital territory. And so many things were just uh, in place by the, the local government. Mm. ìrọ̀rùn wà gbogbo ẹ̀ wà. bẹ́ẹ̀ni. ládàjà sáré mu nípa iléèwé mo fẹ́ ka sáré wọbẹ̀ díẹ̀ náà torí àwọn mi wà tó jọ̀wọ́n rẹ̀ yín tán wò yín tán ti mọ̀ yín tán afẹ́kẹ́ tún kakọ̀wọ́ ibi tẹ́ ti bẹ̀rẹ̀ iléèwé gẹ́gẹ́ tó wá wọ ká tó wá láti ibẹ̀ ṣe wọ Ifẹ̀ nkankan ẹ jẹ́ àmú látọ̀wọ́n primary secondary school ká tó wá ká tó bá dókè sàn. Ladilac ní orúkọ school tí mo lọ ní tí mo sọ pé ó wà lákínrùnmí street. Mm. Ah, ìgbà yẹn population school yẹn mi ò rò bẹ́ẹ̀ ń pọ̀ ju gbogbo àwọn ọmọ tó wà ní most of the people tó wà ní mainland ibẹ̀ náà ń lọ hmm. ìwọ ló ń gbé ní Simpson o ọlọ́nà dé o wọ́n ehm, ehm, ti pẹ̀gbẹ́ àwọn street wa bẹ́ẹ̀ but gbogbo gbogbo wa school yẹn là ń lọ most of us ètò ìbá lọ sí school yẹn lọ sí Yaba Methodist school which is also not as populated as Ladilag, but it is also there. But those were the two uh, primary schools that were there. There were some one or two private hmm. uh, schools. one or two like we only buy very few. Well, there be be ganan fi ṣe school yẹn hmm, hmm. so but most most people were going to. where Well, we, in Ladilag we didn't uh, have uh, much to do with football because it was a spacer. But we were turning uh, at only uh, orí sókè la máa tennis That became a soccer. káàkiri ọgbà yẹn kò football remember I mean but about the bad ball, about the ball around irú àwọn St Paul's tó wà ní Apapa wọ́n <laughs> you know but uh, we are not very strong in football but that was it and um, when you look at my own personal development. I didn't get to develop into sports until um, uh, much later when I left um, primary school. Yeah. secondary school yín kọ́ ẹ bá mi mẹ́nu bà ká tó sọ bẹ́ẹ̀ ṣe wọ ìfẹ́ ká tó wá sọ. na ngbà tí màá fi ngbà tí mo sọ pé wọ́n create state yẹn àbúrò bàbá mi kan tó wà ní eh, Kogi. Mm ó wá kí wa lẹ́kọ̀ọ́ àná tó jẹ́ kwara ńgbà yẹn. Eh, tó jẹ́ ó wá kí wa lẹ́kọ̀ọ́ ó wá sọ fún bàbá mi pé òun fẹ́ kí n lọ sí skul kan ní kwara wọ́n pe school ní St. Augustine wọ́n ní pé it is one of the best schools in Nigeria pé Roman Catholic schools Roman Catholic uh, church ló dálẹ̀ hmm. pé everything about the school òyìnbó ló ń kọ́ wọn they have the same type of writing every Hausa. Uh, so mo ṣe ìdánwò school mo pass mo lọ sí St. Augustine and then thereafter so many things tí mi ò mọ̀ tẹ́tẹ́lẹ̀ started coming up I am very very grateful that I went to that school mm. because gbogbo nǹkan tí mo mọ̀ hmm. ibẹ̀ ni mo ti kọ́ kọ́kọ́ hmm. ibẹ̀ ni mo ti kọ́ how to be responsible. because uh, program T1 was that Walosi assembly in 7 o'clock, Walosi school, Abere classes thereafter. Then be 2 o'clock, you close, then come back uh, at 4 o'clock for prep, and thereafter at 5 o'clock, uh, games. Only dance club. wọ́n ní movie club wọ́n ní photography club wọ́n ní literary and debating and so all these things gbogbo ẹ̀ i mean all these things i learnt it ibẹ̀ ibẹ̀ náà wọn ìwàlejò òyìnbó náà kọ́ wa kì í ṣe pọ́n kọ́ wa ní ní yorùbá kìnìún and most of the teachers were very good because my father gave me a background in newspaper reading torí nígbà tí bàbá bá dé láti ibiṣẹ́ ń gbà yẹn tó bá ti dé wọ́n máa ra express daily express wọ́n dẹ̀ gbé sórí table tíṣà mi ní school ní ládìláì ti sọ fún mi pé tó bá ti rí pépà kankan gbogbo àwọn ọ̀rọ̀ tó mọ̀ wàá wo inú pépà yẹn wàá máa wo pé so tó bá ti gbé pépà yẹn máa máa wo máa rí di mo lè tún rí man gbogbo àwọn ọ̀rọ̀ yẹn mo bẹ̀rẹ̀ eh, and I was getting. used to it. So that gave me a background that when I went to St. Augustine, I was very good in English. Láti ìgbà I'm not wọbẹ̀ títí mo fi jáde, èmi ni mo ń lé èmi ni mo first in English language. As a matter of fact, I was the first person to have A1 in school here in English. And because of uh, my background, I was into sport. I became very active in sports. I was the school goalkeeper. I subsequently became the head boy of the school, and um, that was that set me up for uh, for yes for my goal in life. When uh, I finished secondary school, I finished secondary school as a, a science student, but I yẹn mo ti make up mind mi pé university lọ science, so I set up. even at that young age I set up an idea for mi pé mi ò ní lọ sí yunifásitì lọ ṣe science ọmọ mi ní HSC mo ní mi ò ní lọ because physics chemistry biology ló mú mi fún so I now went to ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi first born bàbá mi who was with her husband in Kaduna mo lọ register fún A level àti O level àwọn nǹkan tí mi ò ṣe ní. school start professional. But at the same time, I uh, wanted to do some entrance examination to see whether someone mo in examination sí Kaduna Poly, mo NDA, and then one of my cousins sent me a form for Ife. I didn't get admitted to the Kaduna Mm. I, maybe I didn't pass, I don't know. <laughs> but NDA movement. bọ́n ṣe mú mi nífẹ̀ẹ́ náà tó wá mú mi so I was debating. ìwọ ni kẹ lọ fún. ẹ eh, bóyá kí n lọ I mean I was going to go in for the twelve regular course bẹ̀rẹ̀ sí rò pé ìwọ ni ṣe I mean joining the Abi gan was a very popular thing nígbà yẹn. nígbà yẹn so wọn ní pé ṣé kí n lọ fún ẹsẹ amid abikini then ọ̀rẹ́ mi kan sọ fún pé why don't you go to the university bí ẹ̀gbọ́n ló jẹ́ fún mi kó despite the fact that I close olóhùn mi lè ṣe lọ sí yunifásitì tó bá jáde ní yunifásitì mo lè join army tó bá fẹ́ join army bó ṣe di pé mo lọ sí fẹ̀nìyàn. ṣe ẹ rálé ó ṣe pàtàkì bí bàbá ṣe ń bàbá ṣe ń mú yìí jẹ́ ká gbà ká mú gidigidi gan ìgbésí ayé tó ti gbé ìgbésí ayé tó wúlò ni àwa wọ bí bàbá ṣe wà nífẹ̀ẹ́ ń dúró pé ah bàbá oníspọ̀tì rè bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ náà la máa wọ̀ àwọn nǹkan tó rí ń gbà yẹn kí ló ṣẹlẹ̀ tó yàtọ̀ wọn ta lọ pàdé kí lọ́wọ́ nǹkan tó ṣe ẹ má bá wa ká lọ ẹ ṣe bàbá ẹ wá wọ Ifẹ̀ hmm, báwo nìyẹn ṣe rí nígbà tẹ wọ Ifẹ̀ ṣé ẹ ti bẹ̀rẹ̀ ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ nǹkan kan nífẹ̀ẹ́ ni jẹ́ káwọn bó ṣe rí sàn. nígbà tí mo wọ Ifẹ̀ it was the first time tí mo kó ní secondary school which was some form of controlled life But tí mo dé fẹ́ you're on your own o kàwé o o kàwé o o ṣeré o o ṣeré o kò sẹ́yìn kan tó máa mú ẹ. Hmm. mo lè jẹ́ nìkan tó yẹ pé a ti máa kàwé over a long time eh, kò kí n ṣe nǹkan tó wù mí hmm. mi kì í lè kàwé for a very long time so hmm. what I normally do ni mo lè mo lè decide nígbà yẹn every day from the first day máa kàwé wákàtí kan sí wákàtí méjì every day so mo ṣe ń kà ní ẹ̀dẹ́ ni tó kù máa fi ṣeré adágbé ká lọ sí eh, club àmì ká lọ sí bá ká lọ mọ ẹmu ká lọ mu bẹ́ẹ̀ ká sì gbá ká ṣàwò ní àwọn nǹkan tí mò ń ṣe jù nìyẹn tàbí ká lọ sí student union building tàbí kínní so ọ̀rẹ́ bàbá mi kan wọ́n á ṣe àsòsó náà máa ń pe program yẹn wọ́n ṣe máa every time wọ́n máa ń rí mi ní student common room wọ́n á pè mí mo ṣe wà ń pè lémi gbà yẹn wọ́n á pè mí ní wátayọ̀ sọ wọn pé pencil náà fi kọ orúkọ yẹn bí báyìí tí n bá ń lọ kàwé ní library ní common room ní SUB tàbí tí mo ti ṣe eré ṣe everything wọ́n ní tí àwọn bá ń lọ sí library àwọn arími kò wà ní common room mo ń ta draft mo ń ta chess mo ń ta scrabble tàbí ká ṣáà máa sọ̀rọ̀ tàbí ká máa wo television táwọn bá tún parí ní library màá tún wà ń bẹ́ẹ̀ gbèsè mo máa ń kàwé ni ṣé mi ò kí ń kàwé ni o àmì ni mo máa ń kàwé sá nǹkan tí mo learn láti lórí statement tí wọ́n sọ ni pé mo láti ṣọ́ra hmm. ní ìjọ yẹn when I got home wákàtí kan sí méjì ni mo máa ń kà tẹ́lẹ̀ hmm. mo wá make a compulsory pé hmm. wákàtí méjì sí mẹ́ta ni just to make sure pé mi ò gbọdọ̀ fail torí tí mo bá lọ fail báyìí máa ní pé nǹkan tí mo ń ṣe tẹ́lẹ̀ àmì rẹ̀ kò ti sọ. So yellow Milara mm, that I kept on, uh, and there are so many things to one effect. I, am still saying it is perhaps, it is not even perhaps, it's the best university, it was the best university in Nigeria mm. because it gave us everything that we needed to grow, everything that we needed to move forward. It turned me into a man. And um, I our lecturers wọ́n máa befriend ẹ wọ́n á sọ ẹ́ dọ̀rẹ́ most of them uh, our friends they will come to meet you in the hostel wọ́n á ní pé jẹ́ ká jáde and then we we got very friendly so gbogbo views wa nípa development ayé nípa uh, poli politics mm. Eh, kini we formed it so àwa kan ada student union body kan we called it Watu Wazuri aim wa ni pé anybody to a máa jẹ́ president student union to a máa jẹ́ secretary student union to a máa jẹ́ public relations student union wọ́n láti jẹ́ ìkan náà àwọn ọmọ ẹgbẹ́ wa so that because we believe that pé àwa la máa lè run affairs students dáadáa. We were, I, I'm very grateful that I went to Ife and gbogbo nǹkan tí mo mọ̀ láyé yìí started from there. Mm uh, we started a press club. Uh, I mean, I, no, there was a press club. Oríṣiríṣi hmm. um, papers náà long by, but most of our newspapers wà ní campus kọ́ máa bú obìnrin kọ́ hmm. máa sọ pé lágbájá ń fẹ́ lágbájá tàmọ̀dún ń fẹ́ kínní ìyẹn hmm. náà ń concentrate lórí ẹni tó fẹ́ lágbájá ẹni tí ó fẹ́ so we, some of us we got together mm. what is the big deal about it pé lágbájá ń fẹ́ hmm. so we started a more serious mm. uh, publication mm. that looked at the society looked at the history history the ills of the society nǹkan tó yẹ pé kó university ní so we started focusing on that and hmm. very soon the university set up a press council that was supposed to supervise the press club. I was I made the president of the press club, and then from there I got involved in um, um establishing control in uh, student journalism, and uh, from because I read English in Ife, I had always wanted to to do journalism. As a young boy, bàbá mi máa ń sọ pé tó bá ti pass dáadáa nígbà tí mo wà ní primary school àti secondary school wọ́n máa ń sọ pé tó bá ti pass dáadáa nínú ọlídé àwọn á mú mi lọ sí sinimá lẹ́ẹ̀mẹ́ta abẹ́mẹ́rin during the holiday so I, I kept going to the movies with him I saw ìgbà Indian film ní Koko so I got attracted to the life and the media so well, even when I was in Ife, when Mukpari, I thought I was going to be a newspaper person. Mm. I applied for some, uh, because Gbayamotaman Kwati Kosi paper, I applied to some papers. Nobody, uh, uh, reply. nobody, rep- no, Boshi Lokwan, sorry. I went to serve in Ibadan. Okay. was serving in Ibadan. Eh, mo bẹ̀rẹ̀ sí ní ṣe ní WNBS WNBC despite the fact pé mo ń ṣe ní WNBS WNBC I wanted to be a newspaper person so I applied but no they didn't even reply my application I gave them copy gbogbo article tí mo ti kọ eh, sí paper tí wọ́n publish wọ́n reply but ìgbà tí parí ní NTA NTA NTV Ìbàdàn wáyà. must interview for me all the moment. So must draw the television and um, I enjoyed it. My first listing wasn't sports. It was um, news and current affairs. Uh, I was a reporter. mo bá wọn cover gbogbo election. lọ́dún wo nìyẹn sà ẹ jẹ́ kí gbé ìwọ̀n bẹ̀rẹ̀ yẹ ìwé lẹ́ sọ pé ẹ bẹ̀rẹ̀ reporting lẹ́yìn tí eh, i mean seventy six mi jáde nífẹ̀ẹ́ hmm. seventy six to seventy seven i served. Hmm. So 77, mm. August 13th, I got into NTV. Hmm. And then thereafter, I was 79 the first election. I think it was 78 or 70, 79 the first election. So I was um, on the beat. báwo báwo báwo ló báwo ló ṣèlú èwo lẹ ń cover jùgbà yẹn ṣé ti federal ni àbí state báwo ni political terrain nígbà yẹn fún ẹ ní. nígbà yẹn hmm. NTA Ìbàdàn hmm. was um, largely independent because it mm. came as an offshoot of WNBS WNBC okay. and the independence and the professionalism of uh, WNBS WNBC was. Eh, entrenched and so gbogbo controversy, tá hmm. it only ti jẹ́ òótọ́ hmm. and we were so eh, mi ò tẹ ọmọ mo ṣe fẹ́ sọ mo ṣe hmm. gbádùn i mean situation yẹn tó wàá débi iṣẹ́ lẹ́nu wọ́n lè sọ pé wọ́n á sọ fún mi pé wà ó ń lọ sí Kaduna o before you know it ẹni gbà yẹn kò fẹ́ẹ̀ sẹ́ni tó jẹ́ high and mighty tẹ́ ń pàdé nígbà tẹ́ ń ṣiṣẹ́ yín polóṣèlú àbíyàn kan pé kò fẹ́ẹ̀ sẹ́ni tẹ́ ń pàdé ńgbà yẹn. kò sí kò sí kò sí ibi tí mo ìjọ kan tí mo i mean one of the experience tí mo ní i was covering i think it was the nineteen seventy nine election so mo lọ sí beat me was to cover Ìbàdàn eh, Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ Ìlọrin so uh, early. Imagine, well, you can do all those things so easily in those days, right. unlike now. Mm. If I was so mo but I'm Ìbàdàn mo lọ sọ́yọ́ ọmọ Ọ̀yọ́ mo lọ sọ́gun wọn sọ ìgbà tí you dógun wọn sọ mo rí àsílẹ̀ interview ẹ̀ mm. ah, wọ́n ní ó wà ní field pé mi ò lè ráyè interview mo á sọ fún pé tí n bá ń padà bọ̀ o mm. màá yà mm. nígbà tí mo padà dé mo tún yà síbẹ̀ wọ́n ní wọ́n á ah, wọ́n jáde mo tún ní bọ́ọ̀kì kí n sá lọ ṣe àwọn kan round ní ní ìgboro mọ́ra kí n tún padà wá ìgbà tó máa fi padà débẹ̀ lẹ́ẹ̀kẹta ọmọ wọn tó ti mọ̀ pé mo ti ń wá bá wọn kọ́ mú mi ní pé ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ó mi lọ sókè nígbà tó máa fi dókè mo rí tí wọ́n ń tẹ̀ka hmm. tí wọ́n ń tẹ̀ka. ní seventy nine yẹn ni ẹ o. tí wọ́n ń tẹ̀ka and nígbà tó wọ́n á dẹ̀ máa sọ̀rọ̀ wọ́n ní ẹgbẹ́ kan ló ń rí gbogbo wọn ló ń ṣe. Hmm gbogbo wọn náà ṣe so i mean gbàdé máa rí pé ah no no má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ but eh, adúpẹ́ ọlọ́run. àbọ̀ wọn ta lọ wọn fọwọn ọ̀dọ́ tó wọn ta lọ wọn kí political figures ńgbà yẹn eh, tó yẹ kẹ́ mọ̀ pé àmọ́ ah, wọn tó jẹ́ dìsìn nígbà yẹn tó yẹ pé ẹ bá mi sọ wọn tó jẹ́ wọn ògbóǹtarìgì nípa àwọn olóṣèlú ńgbà yẹn sá. Uh, i mean definitely easily Bọ́lá Ìgè was number one. Hmm uh, Richard Akijide, a very brilliant lawyer, number two. Uh, um, um, um, Victor Olunloyo, uh, Lamidi Adedibu, uh, uh, Lamidi Adedibu, then there's this uh, Aerobodo. You know, Aerobodo gangan la ń pè but mo ti gbàgbọ́ orúkọ wọn. It was uh, all this Adeseun Ogudoyin gbogbo wọn. Mm -hmm were prominent politicians in their own right. wọ́n ṣe jà nǹkan kan tí wà ń gbà violence náà ti wà ń gbà yẹn náà sà. wọ́n rí gara wọn ni wọ́n rí nígbà nígbà there was a time tí wọ́n ṣe election kan ọmọ mi ò mọ̀ bóyá wà appropriate láti dárúkọ but okay ọmọ ọmọ sẹ́yìn tó ààrẹ that man was always killing some few days to the election mm. he was hmm. always killing cow hmm. fún gbogbo àwọn tó wá ṣe mọ́ tó wá ṣe kínní níwájú nígbẹ́ níwájú hmm. ilé ẹ̀ ìgbà tí election máa jáde ìbò méjì polling booth tó wà wájú ilé ẹ̀ It wasn't a bad man It was a good man o polling booth tó wà wájú ilé ẹ̀ vote méjì péré náà fún <laughs> so ìgbà tí màá máa rí result báyìí ó lé gbogbo àwọn ìyàwó ẹ̀ àtàwọn tó ń bá gbé lólé wọn jáde wá fi granddaughter kan sílẹ̀ ó ní òun mọ̀ pé tó bá tẹ́nì kan wọ́n sọ pé òun níbò méjì pé òun mọ̀ pé kejì yẹn pé òun ló ṣe hmm. later ló ṣe abẹ́sìn ló abẹ́sìn tó abẹ́sìn cross tó abẹ́sìn yẹn exchange náà tí discover pé ah bọ́n ṣe fẹ́mi náà nìyẹn bọ́n ṣe fẹ́mi náà nìyẹn ló tó pè wọ́n padà hmm. because there was rigging hmm. that was I want to say with all sense of seriousness uh, mutual all of them were rigging and doing whatever they like, whatever it is that uh, they want to do. Mm. Once you are popular in that particular area, mm. you, do, you manipulate the results mm. to suit mm. you. Bàbá Adédìbú tí wọ́n ti ṣe kínní ìgbà yẹn náà torí ọ̀tí ilé kó tó di pọ̀ ṣáláàsì àwa mọ̀ wọn àwọ̀ ọ̀dàn pé àmàlà politics so ìgbà yẹn náà is been wọ́n ti wọ́n ti popular dáadáa ń gbà tẹ̀sán. Bàbá Adédìbú was is a people's man. Mm. He's the type of person tó yẹ pé tó bá lọ he established a reputation for himself pé. Mm kò sí nǹkan tó gbé dọ́dọ̀ ẹ̀ tí ò ní bẹ́ẹ̀ ṣe nǹkan sí. So many people were coming to meet him for assistance and so he became a reference point nìbàdàn politics tó yẹ pé tó bá sọ fún ẹ pé kò ń lọ báyìí wọn lọ síbẹ̀ at least àwọn èèyàn tó ń jẹ́ ti and quite a few people náà jẹ́ àwọn náà jẹ́ èèyàn uh, Adédìbú. Mm. Mm ẹ ṣé mo dúpẹ́ sà asáré mọ́ṣẹ́lú yẹn díẹ̀ lẹ́nu yín ni ó wá di pé ẹ ti bẹ̀rẹ̀ ní ìbàdàngbà ẹ ti ń gbà mọ́ àwọn èèyàn máa wò ó pé lóòótọ́ ẹ ṣe káàkiri àwọn èèyàn mọ̀ yín bẹ́ẹ̀ àmọ́ báwo ni tó ní eré ìdárayá sport kankan tó ṣe wá wá báwo ló ṣe àṣìbẹ̀ yẹn tó wá di pé ìbẹ̀lẹ̀ wá dẹ̀ ń pé òkìkí ẹ̀gán ti wá tàn káàkiri àgbáńlá yé jù sà. yes nǹkan tó yà mí lẹ́nu ni pé gbogbo ìgbà tí mo wà ní nta kò sí ètí mi ò ṣe mo ṣe reporter mo ṣe personality interview program tó yẹ kó mo ibẹ̀ ni mo ti interview àwọn bíi Akínjídé bíi Ọmọjòkun bíi Bọ́lá Ìgè gbogbo àwọn èèyàn pàtàkì pàtàkì ni mo ṣe ń gbà yẹn but ìgbà tó wá yá ọ̀gá mi tó wà ní ìkànnà àwọn èèyàn wa ìkànnà àwọn ọ̀gá wa tó wà ní sports Fabiola Nípẹ̀kun hmm. wọ́n á transfer wọn lọ sẹ́kọ̀ọ́ ìgbà tó ń transfer wọn lọ sẹ́kọ̀ọ́ ayé wọn yọlẹ̀ and eh, báyìí wọn ṣe yọlẹ̀ náà ni eh, Ọ̀yọ́ state government wá dá bcos sílẹ̀ so àwọn bcos fábẹ́ẹ̀sì wọ́n bẹ̀rẹ̀ sí ṣe dáadáa ní sports ju NTA Ìbàdàn lọ so ọ̀gá mi Mr. Aládé kan wá ní pé wá o. dàbí pé ní interest mo mọ̀ pé ní interest nínú sports so wo ló lọ head sports unity mm-hmm. and the goal ẹ ni pé kò to bring sports back up, on top uh, to what it used to be under Fabio and I took it as a challenge. I gave everything. I introduced, I, I, made some introduction. Part of the introduction I made was to bring on the first female sportscaster mm. in Africa. uh, Modele Sharafa Yusuf hmm. because I just saw her and I said look. ṣé Ìbàdàn lọ́wọ́ à ń gbà yẹn ni. ó wá sáàbù lọ́dọ̀ wa ni. Hmm. So I saw her and I said you are going to they said you will serve under you I was controller sports ń gbà yẹn. and eighty eighty nìyẹn o. yeah. mo ní they said you are going to serve uh, with me ó ní bẹ́ẹ̀ ni okay do you like sports? mo ní. No. Wow. Do you want to learn? Only yes. Màá hmm. lókè. Eh, anywhere tí n bá lọ, tí n bá fẹ́ lọ tọ̀, wà á dúró sí gate. Màá tọ̀, màá tún padà wá, but wàá máa tẹ̀lé mi káàkiri <laughs> So eventually, because she was a very good student, she learnt a lot that uh, seeing a woman reporting sports became something like eh. hmm. àwọn business wọn dẹ̀ lè copy because you need to have somebody who's able to do it eh, kó tó lè kó tó lè torí kò sí kan tí mo introduce wọn copy hmm. but ìgbà tó ń yé wọn tí mo dá dáadáa tí kóbìnrin máa sọ sports yẹn tó dẹ̀ ń sọ dáadáa on ring on time. I said she did so well that she won uh, directors uh, award hmm. for the best NYSC student nígbà yẹn. Mm. I mean, NYC, NYC um, core, core member. Core member. And um, I, I, mean, uh, we, we had a lot of, I mean, I brought up people like Peyo Gundile, uh, I mean, uh, Wilson Alabamiji is in the US now. Mm. And um, Biodun Lufadeju, all of us, we got together and we introduced a lot of innovations into uh, sports clinic that pé reaction to mo before that time as a reporter, as, an, as a personality interview person, as a, um, somebody who has done almost everything in sports, gbogbo reaction to mo as a sports uh, journalist tí wọ́n bá kó gbogbo àwọn tó kù pọ̀ kò tó ètò wọn ní ní àṣẹ sports journalist níjọ́kọ̀ mo ń kọjá mo lọ gbé mọ́tò mi ní fún mechanic ìgbà tí mo gbé mọ́tò mi kúrò mbẹ́ they didn't uh, they, they forgot to put my jack and uh, my wheel spanner wheel spanner mo lè ṣe ń lọ díẹ̀ báyìí níbi mo kọjá lẹ́kọ̀ọ́ Salami Stadium ní táàmì lọ́lẹ̀ mo ṣe wò try láti sẹ́ẹ̀tì kìíní ọ̀pọ̀ ah, mo wo jack mi ò rí àwọn kankan before you know it àwọn mẹ́rin kan wá bá mi pé ah, baba sports kí ló ṣẹlẹ̀ mo ní bye bye. báyìí ní àyè má wọrí kò sí problem gbogbo ọ̀n dẹ̀ gbé mọ́tò mi àwọn bá bọ́ ṣe ṣe tí wọ́n fi bá mi ṣe hmm. kìíní ìgbà tó ń tẹ̀ bá mi ṣe tán ọmọ nígbè kí n fún ọ lọ́wọ́ nípa ah no no no pé ah, wọ́n ló ń fún wa ní correct nípa shooting hmm. because hmm. that time anything about shooting stars or oh, I mean was something else I hmm. I don't know uh, how best I can uh, and uh, I yàtọ̀ sí ìsìn tí shooting star bá fẹ́ gbá bọ́ọ̀lù bá gbogbo Ìbàdàn máa máa palẹ̀ mọ́ just to go and watch. Uh, And we had a monopoly of uh, being um, the most prominent uh, television station. And so Wugbo, almost everybody know me. Uh, even up till now, most people who claim to know me know me more as a result of my TV appearance those days than now. ẹ ṣe ẹ ṣeun sá ẹrí bàbá ṣe mu ètò àgbààgbà ni ẹ̀gbọ́n yìí náà ẹ̀gbọ́n bàbá ṣe mu ọ̀pọ̀lọpọ̀ orúkọ tó ń dárúkọ tó tán náà ti dàgbà ẹrí bọ́ ṣe mu òun la ṣe ní ètò yìí ó ṣe pàtàkì káwọ́ ọ̀hún bàbá wa káwọ́ màmá wa ká dìímú bọ́ ṣe lògbé sí ayé wọn káwọ́ dọ́ọ̀sì náà rí dìímú àti pé ẹ̀yin tẹ́jọ́ wọn ẹgbẹ́ bàbá wa náà tún gbádùn bọ́ ṣe ń fún yín ẹ sì wá àǹtí lọ ẹ sì jókòó a sì wà lórí ètò bí ẹ ṣeun bàbá èyí tèmi máa bè lọ́wọ́ yín sì nígbẹ́ nígbà tẹ bẹ̀rẹ̀ sport yẹn torí ó ti yàtọ̀ sí ti sìn sá ẹ ń ka news ẹ ń fọwọ́n èèyàn ní oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ kọ̀ọ̀kan báwo lẹ ṣe mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ báwo lẹ ṣe ń gbọ́ ìsìn lórí aago wá ń sìn nǹkan tó ń káàkiri báwo ṣe ń ṣe ń gbà yẹn. gbogbo for instance nígbà tí mo wà ní sports wọ́n pè kíní kan ní beat beat tèmi ní shooting stars àti anything tó jọ mọ́ football tó bá gbà àti league gbogbo kíní nǹkan tó bá ń ṣe ni pé one I befriend the coaches hmm. I go to their training grounds hmm. I, I, I go there almost on a daily basis hmm. uh, for instance. Um, à ń gbé ní Ìwó eh, shooting stars in Training Liberty Stadium torí yẹn gangan ló jẹ́ kí n mú skulu fún àwọn ọmọ mi hmm. ní ring road kí n lè má gbàgbẹ́ kọ́ apart from pé a ní ara ilẹ̀ kan síbẹ̀ tá a fẹ́ develop tá a máa kọ́ torí eh, kí n lè má ráyè dé Liberty Stadium ni mo ṣe ní pé káwọn ọmọ mi lọ sí. Hmm somewhere in Ring Road so nǹkan said, máa ń ṣẹlẹ̀ ní pé tó bá ti kúrò ní láàárọ̀ bá máa gba express gbà yẹn máa lọ drop àwọn ọmọ mi tó bá drop àwọn ọmọ mi máa padà sí Liberty Stadium máa wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo offices wọn ni máa dé àwọn box náà station kìíní kan so gbogbo ìròyìn tá a bá rí ló máa ń enrich the program wa we had personal relationships pẹ̀lú àwọn pẹ̀lú àwọn pẹ̀lú all the people involved with the team tí wọ́n bá fẹ́ ṣe nǹkan irú John Masrose tó jẹ́ ọ̀gá Leventis was a personal friend of mine mm. he would call me pé hey wa wow, we ha he's, he's Greek we we have this intervention uh, mm. uh, everywhere nobody in travel mm. particularly shooting stars mm. they are automatically going to include mm. us in the team mm. so I got to know mm. Tunisia Morocco. Mm. Eh, Senegal Togo Benin gbogbo àwọn countries tí shooting stars lọ I got to know them as a result of my involvement in uh, uh, my involvement with àwọn management shooting stars na máa ń fi wá sí team wọn because at that time NTA wouldn't uh, sponsor us but as time goes on too um, Fabio created a network of sports um, uh, presenters tọ́ pé tọ́ bá ní tàbí nàìjíríà bá fẹ́ sin nǹkan ó máa invite èèyàn ìwọ wá invite èèyàn láti benin á invite èèyàn láti kaduna á invite èèyàn láti èkó àmì láti ìbàdàn enugu so we will now come together and then we will go to cover such uh, events. ẹ ṣeun sá a ti sọ̀rọ̀ ń pa èyí tó jẹ́ ìbàdàn tó jẹ́ shooting luka. ẹ báwo ni ti nàìjíríà ń gba ọdún tẹ̀ ń sọ yìí báwo ni di nàìjíríà national tó ní mọ̀ kó àwọn tó ń bá wa lọ wọ́n á máa wọ pé ẹ tún gbé àwọn ọbẹ̀yẹn náà ń padì national team ńgbà yẹn wọ́n yẹ kí nìkan kan làwa ti báwo ni ìgbà yẹn náà kí ló ń ṣẹlẹ̀ national team ṣe níbáṣepọ̀ pẹ̀lú yìí tó jẹ́ super eagles ńgbà yẹn náà sàbọ̀ndà twenty ẹ oh. ṣàgbéwá kúrò ní ìbàdàn no so uh, there was a time tí onígbèdé camp tó jẹ́ national team coach hmm. tó camp team sí Ìbàdàn tó fi Ìbàdàn ṣe base hmm. I got close to him hmm. and I know that tó bá ń sọ̀rọ̀ coach tó wà meticulous mi ò tí ì rí anybody tó wà as meticulous every uh, I develop relationship to sì wà in existence up till now I will go to his house they will call me and say buy buy buy buy the mo ní problem báyìí ni mo ní o gbẹjọ o tẹ báyìí bẹsẹ máa bá agbèsáyé o every first of uh, January buy. o máa ti draw up a program for the year iye matches buy la máa gbà iye ball buy la máa need iye báyìí ni a máa ṣe bá ṣe máa ṣe ni o máa ṣe á send ẹ sí NFA of course wọn ní ìdálóhùn so a máa a máa wá bó wọn ṣe meet àwọn shortfalls yẹn the most important part of it is that tabani good NFA chairman Nigeria máa ṣe dáadáa tabani somebody that is not very good Nigeria ò lè ṣe dáadáa I remember the time of uh, eh, Ikazabo Ikazabo was somebody to were very passionate about football and I've seen him lẹ́ẹ̀mejì at close quarters to handle there was a time that lọ cover under 20 world cup in Russia but I wore there was this particular match where two goals down àwọn Buhari ṣẹ̀ṣẹ̀ gba ìjọba ń gba ẹ̀ ni so ní half time mo lọ bá wọn ní pé um, ìgbàkúgbà lẹ́gbàá ní first half o pé àwọn tó dẹ̀ wà lẹ́kọ̀ọ́ wọn ń wo bọ́ọ̀lù ẹni tí ó dẹ̀ jẹ́ olórí ń gbà yẹn o kò fẹ́ kò kí n láìkí pẹ́ nìkan fẹ́ lò tàbá ló mọ̀ pé ẹ fẹ́ràn ara yín nǹkan tá a bá máa ṣe láti redeem kíní pẹ́ bí wọ́n ní pé ká win o. náà wọ́n ní kò tẹ̀ sọ pé kọ́ máa lò wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n play dáadáa gbogbo wọn kàn ṣe wọ́n kàn ṣe báṣabàṣa wọ́n kàn ṣe nǹkan tó wù wọ́n. so second half ẹ lọ síbẹ̀ ẹ lọ gbá ẹ fẹ́ mi gbá kọ́ mọ̀ pé ọmọ akọni láwọn pé gbàdá àwọn boys ẹ̀ wọ́n bẹ̀ ọ́n bí ìpọ́n fún ọ ní drug ni hmm. before you know it wọ́n score goal kejì wọ́n score kejì wọ́n score kẹta we hmm. eventually won that match hmm. and that is the type of um, person he is. There was a time we went to Egypt mm. Shooting Stars pẹ̀lú Zamalek. Uh, Zamalek honour in a very controversial manner by because they got two penalties that wasn't uh, deserved. So at that time what they were saying blame Kazabo If we only say enough that is ká gbá match yẹn the party Stadium ipe ká ló say enough ní match the party Stadium la máa ti gbà. So uh, Kazabo now called uh, Chief Lagos Salami of blessed memory and said look kí ni ẹ bá ṣe kí lè fẹ́ ṣe sí Liberty Stadium tẹ̀tẹ̀ máa gbá bọ́ọ̀lù yẹn nǹkan tẹ́ bá fẹ́ ṣe whatever tẹ́ bá whatever it is tẹ́ bá fẹ́ ṣe ó ní gba kíì bíi pé òun fún ní kíì National Stadium anything tó bá fẹ́ ṣe kó ṣe so about <coughs> as uh, tí nǹkan bá máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ níjọ́ yẹn gan màálù méjì náà rí mọ́lẹ̀ ní National hmm. Stadium lóòótọ́ kò sí eh, nǹkan tó ń sọ fún wọn tẹ bí ìbọn bóyá òótọ́ ni bóyá arọ ni wọ́n sọ fún àwọn tíìmù pé àwọn ti sọ fún rẹ́fírí pé òjòrò tó ń ṣe against wa o pé káwọn náà nǹkan tó bá lè ṣe kán lè fi ẹ̀pà pé àwọn ti sọ fún wọn o pé so wọ́n ní pé ká try ká máa wọ eighteen wọn pé tá a bá wọ eighteen wọn lẹ́ẹ̀mẹ́rin táwọn èèyàn wá ṣubú lẹ́ẹ̀mejì àbẹ́ẹ̀mẹ́ta <coughs> wọ́n lè fún wọn ní penalty ṣé bó dẹ̀ ṣe rí nìyẹn. wọ́n tẹ̀ wọ́n tẹ̀ wọ́n tẹ̀ wọ́ etí wọn kó tó di pé wọ́n fún wọn penalty. Eh. Eh, eh, the the one thing I discover mm. is that I mean the the love of football in Ibadan mm. is just like in uh, was the case in Lagos, mm. is um, unprecedented. Hmm. Gbogbo nǹkan tó yẹ kí Jembe won hmm. remain as a good governor, mm. as a loved governor, mm. was the total support that he gave to shooting stars. Hmm. And uh, you know, one of the problems to Yanin by Amitaninsin is that people who serve now are serving for their interests. people who want to do things the way to get things done. Uh, they are looking. Everybody is looking for what they can put into their pocket. In those days, it wasn't like that. Uh, funding was essentially sponsored by Chief Lincoln Salami. And what he would do, ó máa gbowó ẹ̀ padà náà dò. Torí tí sọ pé wọ́n ní ìdíkọ́ báyìí, a provide owó yẹn. Data ń bá ṣe, wọ́n lè fún lówó but it, it's it's not it's not like that here. The money eh, àwọn uh, under uh, uh, seventeen girls tó ń gba bronze ní mm. World Cup up till now wọn ti ra wọn ti gba allowances wọn wọn ti wọn ti gba allowances wọn and that's not usually what the problem is everything in those days is planned for as soon as you are finishing you are getting your money. Mm. Eh, ṣé mo lè sọ pé 1994 tí West Ham of dé ìgbà yẹn ni football á wá padà gẹ́gẹ́ bí ọmọdé ara tẹ̀ ń gbà ṣé ìgbà yẹn la máa ní òkìkí yẹn tàn jù nígbà tí West of dé àbí kí ló ṣẹlẹ̀ ńgbà yẹn gan àbí torí kò àwọ̀ mọ̀ tó ní mọ̀ pé 94 ló dàbí pé bí ọjọ́ bá ń sọ Nàìjíríà ló kárí and it was Clemens Western of ẹ bá mi ẹgbẹ́ mi wọ ọbẹ̀ yẹn mo fẹ́ jẹ àǹfààní bí ṣe wà pẹ̀lú yín sàn. Eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n fi West of lẹ̀ láti ṣe nǹkan tó fẹ́ wọ́n fún ní independence wọ́n fún láyè láti ṣe nǹkan tó fẹ́ hmm. tí ò bá ṣe kí ni west ham gan locus wà ní the opportunity of qualifying for the, the world cup before it are qualify for one hmm. because nígbà yẹn títí ninety yẹn àbí nígbà yẹn hmm. Cameroon nìkan la ní láti bá play nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ was that pé western ṣẹ̀ṣẹ̀ dé. nígbà yẹn tí eh. ó ti wà around in nineteen ninety nígbà yẹn. ó ti wà around ah. ó ṣẹ̀ṣẹ̀ dé ó dẹ̀ fẹ́ establish ara ẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní Peter Rufai pé mi mọ nǹkan tó sọ pé ó ṣe kò mú lọ eh, Henry Nwosu mi mọ nǹkan tó sọ pé ó ṣe kò mú lọ kò mú lọ sí Cameroon meanwhile we just needed a draw ní Cameroon káfí qualify but uh, eh, because ó fìlì pé wọ́n wá wọ́n wọ́n ṣe nǹkan wọ́n break camp rule or something I don't know what it what it was specific about kò mú wọn dání lọ sí Cameroon bá a ṣe land sí Cameroon báyìí táwọn Cameroon journalist bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ẹ̀yìn báwo ni tí wọ́n fún ọ ní team list wa tán rí pé kò sí kò sí Henry Nwosu bẹ́ẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń dùn pé àwọn ti win ní kíni because. Mm -hmm. wọ́n bẹ̀rù Rufai wọ́n bẹ̀rù ẹ̀rínwóṣù wọ́n lè mọ̀ pé táwọn yẹn bá wà ní kínní everybody down on him but of course we didn't hmm. we, I think we lost that match and we didn't qualify hmm. Hmm. but thereafter they gave him a free hand. Whatever he wanted, they give to him. He had direct access to the presidency. kò sí nǹkan tó ń fẹ́ eh, tó àwọn ní fún so at the end of the day because he stayed long enough he was able to get the type of result he got. sọ̀mà ní iṣẹ́ yẹn whatever àyè tó bá gba cluster fúngbà yẹn iṣẹ́ yẹn padà yọ àyè yẹn iṣẹ́ yẹn yọ. yes sọ̀mà kí ninety four yẹn. yes i mean and he was because he was with the team and he knew them and he kept on uh, developing uh, the players and making his own impact felt as a coach. we were going to that level under this uh, uh, the, our last foreign coach, General, we we're going to achieve what we achieved under Westlaw with him or more. Because he has stayed very long. He knows the players, he knows the terrain, he knows how to operate within Nigeria. but àwọn jagunijara àwọn tó àwọn tó yẹ pé everybody ló ń fẹ́ nǹkan tiwọn wọ́n ń wá bó ṣe máa ṣe gbé player wọlé wọ́n ń wá bó ṣe máa ṣe ní assistant because selling players is big business so they wanted to determine who plays and who doesn't play and they wanted to push uh, around. tó padà rí ṣe náà. Eh, tó padà tó padà wá I mean because ìgbà tó ń succeed. Mm. uh, well, because it got behind the minister and then they just kept on pushing him, pushing him, and because he was, because he was not wise enough to see beyond this. They, they, they, you can't do that type of thing. The last time Tashi was under Westerhoff when he changed our team just before we played Cameroon. Hmm. Eventually, he stayed long enough to redeem That's himself. Too, uh, uh, the same type of thing was uh, when they sacked uh, General Shura two weeks to the Before. beginning of a competition. Mm. Where was that done? Mm. And that was why we didn't qualify for. Ẹ̀dọ̀ pé uh, would have uh, done something but it wasn't ever given the the ìgbà tó before you say Jack Robinson wọ́n tún lọ sọ ẹnìkan ló máa wípé tó bá ti parí competition yẹn àwọn á tún gbé padà fún Bọ́sẹ̀rọ̀ bẹ́ẹ̀ kò tẹ̀ tó di pé ẹ ti jẹ́ kó mọ̀ pé òun fìdíyẹ́ lòun wà at the end of the day want to change mind on to win first match wọ́n sọ pé okay o máa ṣe but even despite that they never gave him free hand they were àwọn òyìnbó máa ń sọ pé too many cooks spoil the soup fi iyọ̀ sí iyọ̀ tó fi magi sí ìyẹn ò that was what killed our team. I, to, I remember when I called the sports minister when ní gbogbo nǹkan tí o as a sports minister mm. if we do not qualify for the World Cup. failure. Of, failure ni o failure on you. When is a way to qualify for the World Cup we must go to Ghana and beat them and yeah. we can and we have the team to beat them mm. but what did we do? wọ́n lè sọ pé <coughs> don't let's play the match at the National Stadium Abuja. Ẹ sọ bẹ́ẹ̀. Yes, because when we play the match at the National Stadium, this, uh, Abuja is not the type of uh, place to help uh, who conditioned enough for the Super Eagles uh, to. Our fan base yẹn mm. gangan ohun èrò tó ń wò yẹn. Uh, well, better take them to where they are familiar terrain, like um, Akwa Ibom, like the nest of champions near mm. Akwa Ibom, mm. which is a place that the players love. Mm. All the players love the pitch, they love the atmosphere, they, mm. because it is the closest to European uh, standard mm. Mm. than in Nigeria. It's quite Abuja State of Murder, but it was largely unknown to them. Ben. We were going to be playing almost like the Ghanaians. Ben. I mean, as uh, everybody lè sáré gbádùn bẹ. Eh, eh, i mean because we àwọn àti we are used to see uh, the Ghanaian we are just going to be the same with the Ghanaians when it comes to uh, using the stadium so at the end of the day we played. àdéhùn tó ṣẹlẹ̀ báwọn ọmọ nàìjíríà ṣe tún ba gbogbo bẹ̀yẹn náà jẹ́ ń pé kínní. and then they they now start oríṣiríṣi uh, policy pé there must be when Onigbede was the national team coach He wanted to develop what we call uh, a standard Nigerian system of play. Mm. want you tó máa six feet plus I'm marun márùn-ún I want tó máa slightly less where I'm mẹ́rin so that you will know that you have and then you would you train them mm. to play in a particular way. So essentially, what we are going to look for tó bá fẹ́ kí lágbájá wọlé wà á mọ̀ pé. ẹni báyìí ti eh, wà nílẹ̀ already. Eh, hmm. but we didn't have this continuity and we will continue to grope in the in the dark until uh, eh, yeah. Hmm. we decide to put a sports policy in place. ẹ ṣàṣe máa ní ẹni tó bá jọmọ nàìjíríà kò wá lè jẹun tó lè darí kò lè jẹ coach ní ṣé òyìnbó náà la máa pè wá tẹ́ẹ̀dọ̀ bó lè rí ṣe àbí kí ni ẹ bá mi dáhùn ìbéèrè yẹn sà. it's a it's a difficult thing because I know I've seen so many Nigerian coaches at close quarters. Uh, Kashi was a fantastic coach, mm -hmm. but at the same time, uh, may his soul rest in peace, like mm -hmm. they say. Only one about one mm. that he was not going to subject himself to criticism. Mm. He feels that is a superstar. Mm. He knows everything. Hmm. Eh, nǹkan tí Yóòbó ṣe fún was that ìgbà country tí à to qualify for the World Cup in South Africa. Àbí ṣé World Cup ni àbí Cup of Nations. I don't know. Méjèèjì eh. Eh, à ń World Cup ni. So we are playing one match ní bíbáyìí ní Nigeria. Oriba machine because we got two penalties that we know Ethiopia, near Nigeria. So the minister for sports, Abdullah, Balaji Abdullah, now called Yobo and said, Yobo, um, do you think we should give some form of assistance to Stephen Keshi to be able to do well kìnnì pé because it shows that the sometimes he øh, may not he øh, may need assistance to do well yóò wọlé ẹ̀dá lóhùn pé ẹ well if they bring assistance dédé náà ni kẹ́sì gbọ́ and decided to just bench Yobo dàtí pé I told tóun lè trust he didn't use him. Mm. and I think it was just Ngbada Fegba, okay, it was in the Cup of Nations nígbà tá gba trọ́fì yẹn gan ló ṣe gbé wọlé ceremonially to be able to. ó lè lift cup eh, yẹn. Eh. and also now that uh, bó ṣe bó ṣe gba kíni ẹ ló sọ pé òun máa resign to the extent pé yàtọ̀ I mean uh, Jonathan láti pé Bọ́lájí Abdullahi pé tó bá resign iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ o because at that time cracked the old were in PDP. And they see Balaji as a Saraki man. so, I mean, bóyá bí something like a sabotage. Bí eh, eh? eh, So, pé bóyá sabotage. So, the Balaji are best in love They were going to sack the uh, FA chairman and the minister tí ó But luckily, wọ́n ṣáà succeed prevailed prevail láti withdraw letter of uh, And then they became largely insubordinate. So these are the type of things kì í ṣe pé bóyá Nigerian coach ò lè ṣe but if you are going to give a Nigerian coach a decision give him the free hand give him a, a tenured torí tẹ bá eh, gbogbo àwọn Sunday Olise Iguavoen náà gbọ ṣíàṣìà náà ìbámu ní kí even the junior ẹ rí i pé it keeps coming down to the kọ́ wo pé wọ́n jẹ́ kọ́ wọ́n ṣe nǹkan kan. Ah, if you ask me I think Sunday would say would probably be the it will still be uh, go and write it down it will still be also my say coach Nigeria. I know by that time wọ́n ní lẹ́nu ọ̀rọ̀ wọn because one ti ba one ti ń ba wọ́n ti wọ́n ti rubbish around wọn. So the next person to am then say irú contract ọmọ irú contract ọmọ fún wọn lè fún ní five year ten year five year or two year whatever but that time is. Uh, ebi eh, nǹkan tó ṣẹlẹ̀ sí General Traoré náà nìyẹn hmm. they were doing whatever they want nǹkan tó bá wọ̀n náà ń ṣe hmm. eh, wọn ò fún ní support ah, ah, ah, nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ he wanted to stay here ní Nàìjíríà ní Nàìjíríà hmm. wọ́n agree pé eh, ilé báyìí ilé báyìí náà máa wọ irú ilé báyìí náà máa fún at the end of the day they didn't do it so ó bẹ̀rẹ̀ sí ń ṣe lọ́kàkiri kó ló wá lọ jókòó sí kíní àfihàn sọ́gbọ́n ń kọ́ba òun lọ scout àwọn kíní which was another his own way of doing his own job mm. at the end of the day wọ́n ní pé kò jókòó síbi hmm. wọ́n ní pé kò look at uh, the local league. Eh. àwọn yọ àwọn home grown àwọn ti lé. I know because the case that when you talk in terms of eh, àwọn uh, preference preference tó wà fún foreign players mm. ni pé facilities tó ní tó fi ń trade and in be, if you most of the average European club has facilities for you to be able to take good free kicks, yeah. for you to be able to defend good free kicks, for you to be able to shoot in a particular way. Both facilities yẹn náà ní lọ́hùn tó tá So a, a player that has been playing here may not necessarily be uh, exposed to such facilities. But Ngotori Emiri is that we should decide we should decide a mix mélòó nínú àwọn local players ló yẹ ká fi sínú national team and for world competition èmi believe pé tá a ń gba competition within African kini let us put four or five home-based players because àwọn èèyàn á fẹ̀mí gbà àwọn èèyàn tó bá gbórí tí wọ́n gbà as opposed to àwọn tó ń lọ gbá football tó ń lọ gbá tó máa lọ gbá match ní the next weekend because they will have their eye on their, their returning to their team and playing well and getting a jersey unlike uh, the the average Nigerian player that would also have a world national team uh, because it, it's a meal ticket for him playing for the national team so àfẹ̀mígbà àforí àfagbára àfi gbogbo nǹkan tó ní àfigbà. bọ́wọ̀n ìjọba náà àbọ̀wọ̀n football association bọ́ ti ṣe bọ́wọ̀n tó ti ṣeré fùlù wa tó ti wọ́n wà ń tọ́jú wọn tó náà máa padà sírú Rashidi yẹn kí ni kọ́ lọ́wọ́ bá fọ̀rọ̀ kí wọn náà oríṣiríṣi kan la gbọ́ mi ìmọ̀ bóyá ẹ mọ̀ ẹ mọ̀ wọ́n gbà tó wà láyé àti pé gbogbo nǹkan tá à ń gbọ́ bó ṣe di pé téèyàn bá ti play tó bá ti play mọ́ yẹn wọ́n jọwọ́dù náà nìyẹn èèyàn míì sí kì í kankan kí lẹ fẹ́ rí sọ sí yẹn mo fẹ́ fi Rashidi Yekini yẹn ṣe case study sir. Rashidi Yekini was one of the most uh, dedicated player I know ìgbà tó ń gbá fún shooting stars ni mo ti wọ̀ tó kọ́kọ́ wọ́tọ́ mu aláti Kaduna tó ń gbá fún shooting stars mo ti sọ pé lókè lè material ni fún Nàìjíríà ipò dẹ̀ máa go far as eh, a player for the Nigerian national team. Mm. He's dedicated, mm. he's committed, he, he lives football. Mm. And I want to say that as at the time, to Ngba ball, go go go, gone. He was perhaps the richest person. Oh, he was rich. Yes, he, he, because he doesn't use his money frivolously. Hmm. Mi wa mọ nǹkan tó wá ṣẹlẹ̀ because there are so many versions to it. Hmm. Pé wọ́n dupẹ̀, wọ́n gbawó lọ́wọ́ ẹ̀, wọ́n ṣe gbà wọ́n ṣàwò. Hmm. But the most important part of it is that uh, there should be an insurance scheme uh, for players, and that, and this would cover their later lives. when they are not. ọ̀sà uh, ó yẹ kí ìyẹn náà ti wà nílẹ̀ náà lọ́jọ́ tó ti pẹ́ tí nàìjíríà bá ń sọ pé insurance kìíní fún àwọn player dérò sí i ó yẹ jẹ́ pé nǹkan ò nǹkan ò da rárá nìyẹn. kò sí nǹkan tó rọgbọ ní uh, nàìjíríà at the moment everybody is just out for himself. Nobody really wants to work. Nobody want. Eh, tí wọ́n bá lọ bá mínísítà tó bá fún ní advice báyìí, eh, tí ò bá tí ò bá jẹ́ nǹkan tó gbọ́n, kò ní mọ ọgbọ́n tó ń fi sínú kíní láti fi mú tiwọn kó ònú. Eh, there are so many ways to look at this type of thing. Nobody, nobody wants to do anything hmm. without nǹkan tó máa rí inú ẹ̀. Hmm nǹkan tó máa jẹ ní kókó nǹkan tó máa ló bá a dé bí báyìí eh, òní òní òní. kí wàá lè rò bí irú wọ́kọ̀ọ̀bù tá à ń lọ yóò dùn àwọn èèyàn gan torí wọ́kọ̀ọ̀bù jẹ́ pé ó dùn ó láàrin àwọn èèyàn gbádùn ẹ̀ ní yẹn ni kí wàá lè rò bí tó ń bọ̀ yìí kí lẹ̀yin máa rò pé ké ṣèjọba ni tó fi lè ṣe tá a fi lè tún rí i tó ń kó bá dìgbà tún bẹ́lẹ̀ náà lọ ní ṣókísà. bá a ṣe ń ba lọ eh, eh, ẹ tẹ́ bá máa sọ̀rọ̀ coach wa pọ̀sẹ́rọ̀ àbí whatever they call his name hmm. kan níbi kó máa lọ. Hmm because this is a coach Ọlọ́run ló mọ nǹkan tó ń rò fi gbà hmm. eh, he had played say twenty matches hmm. bóyá méjì ló win hmm. he had worked in four or five places in all those places wọ́n lé ní for non-performance and then this is the person tó yẹ pé àwa àlọ́ gbà ìgbé kó wa coach náà àdìgbà tó yẹ ti coach national team ìrántí match kan tó win gbogbo matches àti gbà mi ò rántí. bí òun ló bá wọn ṣàgírímẹ̀tì pé ká ṣe lọ báyìí everything ò fi ní ṣe bóyá ìlú eh, jẹ́. Eh, mi ò mọ match contra win but want, I mean I guess they would they, I guess they would still. ọ̀sẹ̀ ìwà rò bí ṣéru sunday lè sẹ́yìn lẹ́rú bí pé tó bá pè wá ní àbí kílẹ̀ yìí rò there are so many players there's Seyi eh, uh, is very qualified mm. is doing quite well in Europe mm. uh, as an administrator. Uh, is a has learnt his lesson because he was somebody, somebody to help me, uh, who was stupidly proud. Mm. And um, he has learned that he has to be more consultative mm. in terms of, uh, I think he must have learned. Mm. But we still have to go back to people like this who would insist mm. on what is right. Eh. Hmm. Eh, àwọn tó wà ń bẹ́ẹ̀ nǹkan tó máa jẹ, hmm. ìjẹkújẹ tó máa jẹ, ìjẹkúngbọ́n. Hmm àti tiwọn tiwọn tiwọn tiwọn náà rò all the time. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ̀yin ara lé ẹ̀ mo láti gbé àbáwọ̀ bẹ́ẹ̀ náà kó tó di kí n jẹ́ kí n máa lọ bàbá ẹjẹ́ àsọ̀rọ̀ ń pa ṣóyin ẹ̀yìn tí ẹ pọ́ tàn káàkiri àgbà ńlá yé tó jẹ́ pé kò sẹ́ni tí ò fẹ́ gbọ́ ṣóyin ẹ̀yìn gangan lẹ́bẹ̀rẹ̀ gbà báwọn nìyẹn ṣe wáyé tó di pé ẹ wá sọ di ọbẹ̀ gbogbo yẹn wá ń kó jẹ tẹkùn náà ni gbogbo oníkálukú náà wá dì mú báyìí ìyẹn spọ́ṣ NTA because it's like uh, uh, wọ́n transfer me lọ sí Ìlọrin wọ́n dẹ̀ sọ pé àwọn máa pè mí padà àwọn máa pè mí padà wọ́n dẹ̀ pè mí padà wọ́n dẹ̀ rí i pé family mi wà lẹ́kọ̀ọ́ mo ń ṣọ́ọ̀tù between Lagos and Ìlọrin on a weekly basis ah, mo dẹ̀ wò pé lórí èlò by that time they were paying me five thousand something though uh, per month. owó yes do ilé wọn fún mi ní bungalow tí mo ń gbé wọn fún mi mọ́tò mo ní driver all those things but the most important part my salary was about five thousand naira hmm. per month ǹjẹ́ wọ́n pé ah ìrònú ọ̀sẹ̀ tó bá jókòó sílé hmm. lẹ́kọ̀ọ́ hmm. màá rí ten thousand gbé mo kàn tẹ̀ jókòó sílé ìgbà tí àwọn tọ́lẹ̀ sọ pé àwọn máa pè mí padà pé kí n má wọrí pé just go just go pé kó má dàbí pé. ẹ ẹ dáwọn lóhùn. Eh, náà pé kí n lọ sí Ìlọrin kí n lọ túgbà transfer mi lọ sí Ìlọrin pé kí n lọ pé eh, àwọn á pè mí padà àwọn á pè padà ìgbà tó pè mí padà ní after the first year the second year I eh, just resigned hmm. ìgbà tí mo mọ̀ pé ọ̀gá wa kan díje wa kan tó jẹ́ tó likely pé kó sọ pé tí ò ní tí ò ní gba resignation mi bó ṣe bẹ̀rẹ̀ leave báyìí hmm. ni mo sáré submit resignation letter giving them uh, retirement letter giving them three months notice. Mm. tẹ́lẹ̀ kí n fún ìgbà tó máa of padà dé mo ti lo two months hmm. uh, so mo was a Korean. and um, immediately I came to Lagos um, Osunde that's what they call his name they call their company Whitewood hmm. wọ́n only agreement pẹ̀lú Cadbury to produce what is um, called Bombita Sports Classics. Mm. You know, the intention is to give sports news mm. and then talk to àwọn experts àwọn tó ń ti gbá bọ́ọ̀lù rí àwọn tó ń ti ṣe administrator ní nàìjíríà irú something close to nǹkan tẹ́ ń ṣe à ń lọ káàkiri káàkiri lọ síbi lọ bá àwọn àwọn tó kọ́kọ́ score náà ẹni tó kọ́kọ́ score fún nàìjíríà gbogbo wọn là ń bá sọ̀rọ̀ one after the other so the most important part of it was that owó tí mi ò rí gbà ní eighteen years tí mo lò ní nta mo gbà ní the first six months mo gbà more than it in the first six months when they gave me. the first six months contract of women. I mean, because that that that is that is just goes to show how workers were being exploited in in the system, in the NTA, in the Nigerian system. And um, what's more, I had all the free hands in the world to determine what uh, I want to do. The most important thing is that it has to be of quality. And I thank God that. Um, all through the time, the you can't be responsible. They never had any cause to complain about it. It was a program that was syndicated in uh, 16 television yeah, stations. Uh, adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ ó lè náà òyìn ọ̀tọ̀ tó ń fẹ́ kí bí àtọ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ìrìnàjò yìí ti pẹ́ díẹ̀ náà tẹ́ ti wà lẹ́nu ẹ̀ ẹ bá mi kí àwọn èèyàn kọ̀ọ̀kan ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ èèyàn kọ̀ọ̀kan tó ti wà pẹ̀lú yín tẹ́ rántí kó tó di pé màá ní kí ẹ dágbére sà. mo fẹ́ dúpẹ́ lọ́dọ̀ àwọn tó ń kọ́ mi níṣẹ́ Abíọ́dún Adébísí ní orúkọ nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní WNBC ni mo ti kọ́kọ́ àwọn ni ọ̀gá mi àwọn náà kọ́kọ́ mi ní iṣẹ́ gbogbo ìbá díẹ̀ tí wọ́n kọ́ mọ̀ yẹn àwọn ni mo fẹ́ dúpẹ́ lọ́dọ̀ Bíọ́dún Aládékọ̀mọ́ mo fẹ́ dúpẹ́ lọ́dọ̀ ehm, Bíọ́dún táìmì àsìkò ti lọ Bíọ́dún Ṣótúnbí torí Bíọ́dún Ṣótúnbí ló kọ̀ dédé wò mí jọkan pé ẹ̀wọ̀ mánì ó dàbí pé you be good as a reporter. Mm -hmm pé ó dẹ̀ ló fún mi ní opportunity òun náà ló tún fún mi ní opportunity láti máa ṣe personality interview program and Aladekomo was the person that pushed me to uh, sports mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ kọ́lọ́n fọ́rùnkẹ́ wọn Fabiola nípẹ̀kun he was my boss and àwọn tá a jọ ṣiṣẹ́ tó ń dúró tì mí tó yẹ pé wọ́n sọ pé wàhálà mi pọ̀ àwọn bíi Fèyí Ògúndílé Wilson Ọlábánjí ìyẹn wà ní Amẹ́ríkà báyìí àti Bẹ́ọ̀dún Lófadéjù àti Mọ́délé Sàráfà Yusuf gbogbo wọn mo dúpẹ́ lọ́dọ̀ wọn mo dúpẹ́ lọ́dọ̀ onígbèdé tó yẹ pé ìdíṣẹ́ láti dọ̀rẹ́ I mean bí ẹ̀gbọ́n náà jẹ́ sí mi and uh, up till now is, I still respect him as uh, one of the most thorough professional that um, ever became a coach of the Nigerian national team. Ọ̀tẹ̀ náà dẹ̀ náà fi lé kúrò ọ̀bọ̀ ti yẹn ọ̀rọ̀ ọjọ́ mi ni. Ẹ ṣe bàbá bàbá báwo ni mi ìmọ̀ bí ẹ máa fẹ́ fi torí kò tán síbí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yín káàkiri náà à ń fẹ́ wá báwo lọ́dún ṣe lè kàn sí yín ṣé ẹ fẹ́ fi aago yín lẹ̀ àbí báwo lẹ́rù bọ́ tún ṣe lè kàn sí yín lẹ́yìn ètò torí à ń sọ tán bí yìí mo dàgbọ́ kí nǹkan tó ah, púpọ̀ púpọ̀ sí wa àmì àní ìta mú lórí àsìkò náà nàmọ́ ṣe fẹ́ fi aago yín síta fọ́ọ̀mù èèyàn yín tó bá káàkiri eh, eh, eh, inú mi á dùn tẹ́ni bọ́dọ̀ bá fẹ́ pè mí aago mi ni zero eight zero three three zero three zero six three nine. ẹ bá mi pè lẹ́ẹ̀kan sísan zero eight zero three three zero three zero six three nine. ẹ ṣeun sir. tí n bá kó ní nàìjíríà because àwọn ẹbí mi america náà wà most of the time tí n bá phone mi I, I roam it all the time so kò sígbà tó máa pè mí tó ní tí ò ní lọ. àwọn ọmọ nàìjíríà lápapọ̀ eh, bá mi kí gbogbo wọn pátápátá eh, ìdìbò ń bọ̀ eh, lórí ti eré ìdárayá fútbọ̀ọ̀lù bọ̀dà wọn ẹ bá mi sọ̀rọ̀ gbogbo nǹkan gbọ́ sá. ẹ jọ ìbò tá a fẹ́ dì ẹ jẹ́ ká fi tọkàntọkàn dì nǹkan tó dẹ̀ máa ń bà wá jẹ́ tẹ́ẹ̀tẹ́lẹ̀ ni pé nǹkan a fẹ́ dìbò a ní ronú nǹkan tó máa ṣe wá láǹfààní and 2015 kò sí nǹkan tí mi ò ṣe láti fi dìbò fún Buhari nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni pé a sọ pé Jonathan ọ̀dà Jonathan ọ̀dà Jonathan ọ̀dà so àtẹ̀dẹ̀ wa wo ààyè Buhari wò àkànlẹ̀ gbé dá pé tó bá ti dé báyìí corruption á lọ tó bá ti dé báyìí gbogbo ẹ̀ máa bẹ̀rẹ̀ sí lọ síwájú sí i àdẹ̀yẹ̀wò láti mọ̀ pé ṣe bẹ́ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ kọ́ àwọn tó ń sọ̀rọ̀ tó ń gbóhùn sókè ńgbà yẹn àtẹni bí kan dákẹ́ pé nǹkan burúkú náà sọ irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ ń sìn tẹ́ pé gbogbo wa ń sọ pé lágbájá ló lè ṣe tàmọ̀dò ló lè ṣe ẹni tó dìbò ẹni tó fẹ́ kí òbí ṣe kò sí nǹkan tó ń sọ pé ó lè ṣe tán and that is not necessarily true and láti wádìí gbogbo nǹkan tó concern ní òbí ká mọ̀ pé ó lè ṣe àwọn tó ń sọ pé Àtìkù ló lè ṣe kó ń wádìí ẹ̀ dáadáa kó kájá ká lajú wa sílẹ̀ ká fi gíláàsì wa ká fi wò ká fi mọ nǹkan tó ń lè ṣe ẹ̀ tó bá sọ pé Tinubu ló lè ṣe nǹkan tó lè ṣe nǹkan tó fi fíìlì pé ó lè ṣe kàn sọ nǹkan wò hmm, ẹ má yẹ ká jẹ́ ká sọ pé Yorùbá lélẹ̀ Ìgbò lélẹ̀ Haúsá lélẹ̀ ẹ jẹ́ ká rò ó pé àìṣedéédéé wọn ìbànújẹ́ tiwa hmm. Ọlọ́run tẹ̀kọ̀ wá ṣe ẹ ṣeun sàn ẹ bàbá wa nìyẹn àgbà mú sọ fún yín wákàtí márùn mẹ́fà ṣe ń lọ ń bì ní iṣẹ́ wọn ni kàtí bàbá ṣe títí tó sì ń ṣe dèsè gan ni ẹ sọ kò nira fún wọn rárá ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín sàn ẹ pẹ́ fún wọn sàn ẹ ṣe gan sàn ètò àgbààgbà ẹni rè ẹ wọn àgbà sọ̀rọ̀ ẹni bá ṣe mú amóṣèlú amú ti fúgbọ àmú mọ́ra wọn ẹni bẹ́ẹ̀ ẹ ti rí ìdìmú ẹ gbádùn ẹ gidigidi bàbá ti fago síta ẹ pé bàbá lọ́wọ́ ẹ méjì mẹ́ta gbogbo ẹ̀kọ́ la lè sọ lórí ibi ẹ tó bá ti fẹ́ pè wọ́n ẹ mọ àsìkò tẹ́ máa pè wọ́n ẹ máa pè wọ́n lóru torí ṣàmọ̀ pé ìsinmi ni bàbá wà báyìí sí àdúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ láwálé tẹ̀mọ́wọ́ àwọn ọlọ́wà lẹ́yìn bí nínú àgbàlagbà tajọ tó ń yẹ lé pẹ̀lú Sunday ayọ̀ méjì lóye là náà níta ọgbà ilé ẹ máa bàbá wa báyìí lórí ètò ńsìn àwọn bàbá wa tó ti gbáyé dáadáa tó ń ṣe